إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah tó jẹ́ pé gbogbo arísìkí tá à ń wá káàkiri ọwọ́ rẹ̀ lọ́wà ọba yìí ó ní agbára láti dá wa lọ́lá ọba yìí ní agbára láti fún wa ní tá à ń wá káàkiri nínú jíjẹ àti mímu ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ba Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ lápapọ̀ kọ́lọ́mbà ní kẹ́ gbogbo wọn àtàwọn ẹni rẹ̀ asibabu risk yìí tá a fẹ́ fi bára wa sọ̀rọ̀ yìí ọmọ ìyá mi òun náà ni àwọn okùnfà tí a fi máa ní arísìkí lọ́wọ́ arisk arísìkí yìí matlabu kulli insan gbogbo èèyàn ní ń wá arísìkí gbogbo èèyàn ní máa ń wá arísìkí kò sẹ́nìkan tó lọ́n dá tí ò ní máa ń wá arísìkí gbogbo ń tọ́lẹ̀mí iná máa ń wá jíjẹ mú káàkiri nítorí pé àbí abùkátà àwọn ọmọ èèyàn ara sọsọ́rùn akọ́lé atọ́jú ọmọ atọ́jú aya atọ́jú òbí atọ́jú àwọn ọ̀rẹ́ atọ́jú aládùúgbò atọ́jú ẹ̀sìn gbogbo ń ta fẹ́ tọ́jú yìí arísìkí la fi tọ́jú ẹ̀ ló fi jẹ́ pé gbogbo wa pátápátá á jẹ á mu kọ̀sọ́gbọ́n tá a fẹ́ dá tá a fi ní jẹ tá a fi ní mi lópò ìgbà tí a bá wà láyé a máa jẹ a máa mu tá a bá ti wà láyé amọ́ra náà Allahu bi talabi arísìkí yìí ẹ̀yọ́ máa yá mi ọlọ́run ọba pa wá láṣẹ pé ká wá wíwá rẹ̀ ẹ̀sìn ni lópin ìgbà tá wa bá ti dá lópin ìgbà tó bá ti jẹ́ pé ibi tá a fẹ́ ná sí ojú ọ̀nà tó dáa ni ọlọ́run ọba ń sọ náà alukur'an alikarim ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim fàbùtàgù indallahi rizqa ọlọ́run ọba ní ẹ máa wá rìsìkì wá sọ́dọ̀ mi ẹ béèrè lọ́wọ́ mi ọwọ́ mi lọ́wọ́ wa àbùdúhù ẹ máa wá sin ọlọ́run ẹ má jẹ́ àrísìkí tẹ̀ ń wá ẹ má jẹ́ ó di yín lọ́wọ́ ẹ̀sìn ọlọ́run ọba wa. wa abuduhu washkuru ẹ sì máa dúpẹ́ fún ọlọ́run ọba wa ilayhi turja'un ọ̀dọ̀ ọlọ́run ọba náà lẹ́ padà sí i àmọ́ kẹ́ ẹ tó padà wá bọ́ lọ́hùn ẹ ṣàyé ẹ bí abùkátà ẹ wá àrísìkí wá sọ́dọ̀ èmi ọlọ́run ọba wa hatta al-anbiya àwọn ànábì ọlọ́run ọba àwọn ẹni rẹ̀ gbogbo wọn náà kò sẹ́nìkan tí jí láàárọ̀ tí ó wá jókòó lé tí ò ní wárísì kí lọ nítorí pé yóò jẹ yóò mu ọlọ́mọṣẹ́wá lálùbárà mọ̀ṣẹ́wá lẹni tí ó mọ̀ wọ ọwọ́ ẹni kó tó jẹun mọ̀ṣẹ́wá ní ẹni tí ó di liability sọ́run àwọn èèyàn kọ́lọ́wọ́n ọba kó sínú ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa àwọn anábì ọlọ́wọ́n ọba náà wọn náà wá rísìkì káàkiri àrísìkù laysa gbogbo àwa tárísìkì kéré lọ́wọ́ wa ẹ má jẹ́ àmà rò pé àrísìkì owó nìkan ni wọ́n ń pè bẹ́ẹ̀ wàláhi al-islam rísìkì kọ́lọ́wọ́ bó fún yẹn ní ìsìlámù arísìkí ni àlàáfíyàtò rísìkì kí ọlọ́wọ́ bó fún yẹn lálàáfíà ara arísìkí ni àlẹ́ìlmù rísìkì kọ́lọ́wọ́ bó fún yẹn nímọ̀ arísìkí ni àlẹ́ìmánu rísìkì kọ́lọ́wọ́ fún yẹn ní ìmánu arísìkí ni àlẹ́kúlíkúl hasan kọ́lọ́wọ́ sún yẹn lẹ́ni tí ó máa wáre arísìkí ni arísìkí pọ̀ lọ́dọ̀ ọlọ́run àmọ́ owó ilà á máa sábà pè lárísìkí torí òun ni bùkátà wa máa ń lọ bẹ́ẹ̀ jù àrísìkú ẹ̀yọ́ màyá lẹ́ni ó ti wá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn délérí ibú àwọn èèyàn wọ́ọ̀rì máa lérí àrísìkì àwọn èèyàn ṣàdúrà máa lérí àrísìkì àwọn èèyàn ti kú lójú ọ̀nà ọlọ́run torí àrísìkì àrísìkì ni ọlọ́run ni à ń wá lóòótọ́ àmọ́ ọlọ́run ò fẹ́ kó sọ wá délérí ibú ló fi ní fabtagu inda Allahi rizqa ẹ máa wá àrísìkì wá sọ́dọ̀ ọlọ́run wá àbùdúhù kẹ́sì má jẹ́ sìn ọbọ́ àrísìkù ibadallah ẹ̀yọ́ orísun ọlọ́run ọba wa takafala Allahu bihi ọlọ́run ọba fúnra rẹ̀ ó ti parí arísìkì rẹ̀ ọlọ́run ọba fúnra ara rẹ̀ ó ti kọ́ńtọ́ náà tẹ́ jáde láyé àdìgbà tó ti wà nínú ìyá rẹ̀ kò ní lé kò sì ní dí ìlú tó ti dáa fún ọlọ́run ma àsìkò tó dáa fún ọlọ́run ma iye tó ní kó tó kú láyé ọlọ́run ma iṣẹ́ tó ṣe tó gbowó ẹ̀ iye tó nà ń bẹ̀rẹ̀ ọlọ́run ti ma qala Allahu ta'ala ọlọ́run ọba sọ́nu Qur'an al ọlọ́ni wa ma min dabbatin fil ọlọ́run bá ní kò sí ti ń rìn lérí ilẹ̀ ẹranko ẹja ọmọ èèyàn àlìjànú illa ala Allahi rizquha illa ala Allahi rizquha gbogbo tí ń lọ tí ń bọ̀ pátá illa ala Allahi rizquha ọlọ́run ọba ní ntí ó jẹ ntí ó mu ala Allah òun ọlọ́run ọba òun ti gbé lérí òun ala ẹ̀yọ́ màyá ni ala Allahi rizquha lóun ti rú lérí. وقال تعالى الله الله سبحانه وتعالى إن صلنا القرآن الكريم قسما به الله تنبرا الله ni wa fi sama rizqukum ọlọ́run ọba ní arísìkí tẹ́ ń wá káàkiri tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ ń dààmú lórí ẹ̀ tẹ́ ń láàgùn yọ̀bọ̀ yìí wọ́n fi sàmà ní sàmà lọ́wọ́ wọ́n máa tún adùn àlìjẹ́nà tẹ́ ń lọ sàmà lọ́wọ́ wọ́n fi sàmà rizqukum ọlọ́run ọba ní arísìkí yìí owó tẹ̀ ń wá ọ̀la success àbáyọ àṣeyọrí katajà kájèrè bẹ̀ ọlọ́wọ́n bá ní wọ́n fi sàmà lọ́dọ̀ ọlọ́wọ́n bá lọ́wọ́n sàmà ọlọ́wọ́n bá ní pàṣẹ ẹni wọ́n bá ti fún lókè sàmà pé máa dáa fún òní dáa fún lérí ilẹ̀ sàmà wal ard ọlọ́wọ́n bá ní èmi ọlọ́wọ́n ọba yín ọba tó ní sàmà mò ń fira mi búra fún bẹ́ẹ̀ náà sì máa ń sọ pé ọlọ́run ọba kẹ ọlọ́run ọba ṣàánú ẹ̀ ọlọ́run ọba ní bẹ́ẹ̀ sọ pé mi mo ṣe èmi náà mo ṣe é bẹ́ẹ̀ bá tún sọ pé mi ọlọ́run kí mo ṣe pé nǹkan kan ló ṣe ọlọ́run ní rọ́ ni iná òlà hàp èmi ni mo ṣe é wọ́n fi sàmáhì rizqukum qala al-arabi lárúbáwá kan nígbà tó káyà yìí lárúbáwá oko a ó ní mọ́ni lẹ́dẹ̀ àgọ́dọ́bà jẹ̀lí ilẹ̀ hàtà halafa ó ní ta ní bí ọlọ́run tí ń jiyàn pé kò sáré sìkì lọ́dọ̀ ọlọ́run tí ń jiyàn pé ibì kan lásìkò kí wà yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ta ní bí ọlọ́run ọba nù tọ́lọ́run fi wọn búra tó ní fáwọn rọ́bì sàmá ìwà lọ́rùn ẹ̀yin wọn yá mi nínú ẹ̀sìn ọlọ́run ọba láàmú lẹ́nu Qur'an ọlọ́run ọba ní inna Allaha warrazzaqu dhul quwwatil matin ọlọ́run ọba lémi ọlọ́run ọba èmi ni ọba tí rọ̀yàn lọ́rọ̀ èmi ní sọ̀yàn adolówó mo sì lágbára agbára mi nípọn gan ìròyìn ọlọ́run ọba òun náà ní pọ́lọ́wọ́n bá ní sọ̀yàn àdó ọlọ́lá ní sọ̀yàn àdó lówó ẹnìkan ò gbọ́dọ̀ tó sọ pé òun sọ bẹ́ẹ̀ ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé òun ṣe bẹ́ẹ̀ ọ̀kan nínú tọ́lọ́ndà ò lè sọ yẹn dolówó ó lè rà gbé kí gbìyàn sọ dolówó ẹyẹ ilé ò lè sọ dolówó pẹ́pẹ́yẹ ò lè sọ dolówó ẹgbẹ́ awo ò lè sọ dolówó ìmọ̀ lọ lè sọ oògùn kò lè sọ dolówó gbogbo tó káàkiri kò lè bá dolówó náà ń rẹ ni ọlọ́run ni ọkọ̀ kó dolówó bí ọba ti ṣí lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ò lè dolówó mọ́ ọmọ yẹn ò sọ yẹn dolówó àbúrò sínétọ̀ ẹ̀gbọ́n kọmíṣánná bọ́lá ń bá ní lókè sánmà wọn ò sínú olówó wọn máa tẹ̀lé wọn lẹ́yìn náà ni àbúrò ẹni sùúrù bọ̀dá fìtìyín lẹ̀ná títí tọ́jú ìlọ òun ní nǹkan kan sí fún nítorí pé àkọ́ sínú àwọn olówó ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ Islam ẹ̀jẹ̀ alọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú arísìkí arísìkú muqaddar arísìkí wa àkọọ́lẹ̀ ti wà fún yẹtùlúbù kakama yẹtùlúbù kakama yẹtùlúbù kelmout arísìkí rẹ arísìkí rẹ ń wọ káàkiri bí ikú ṣe ń wọ ni ọlọ́ni ina kula shay'in khalaqnahu bi qadar ọlọ́wọ́n bá ní gbogbo nǹkan táwọn ọlọ́wọ́n bá ní ó ṣẹlẹ̀ láyé ń bí yóò ti wà nú àkọọ́lẹ̀ ká tó da yín ní inú kádàrá yín riskuka yẹtùlúbùka arísìkí rẹ ń wọ ká má dára má lọ lè sógun owó má tẹ̀fá má lọ lè darẹ̀ ẹ̀ láàmú má lọ lè pààyàn má lè jọyìn politics láti máa kówó òlu jẹ láti máa kówó òlu sápò ọlọ́run bá ní ahum yẹtsimuna rahmata rabbika sáwọn èèyàn ni wọ́n máa ń pín ìkẹwà ni àwọn àwo ni wọ́n ń sọ pé àwọn ń pín ìkẹwà ọlọ́run bá ní kò sí èmi ọlọ́run ní ń sọ ní dọlọ́lá nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya ọlọ́run láwa tá a pín ní ẹni a bá ti pín owó fún òun ni ó ní tá a bá ti pín pé gbogbo ayé làwọn sọ dolówó irọ́ ni wọ́n pa kọ́lá sheikhun alhassan albasori nínú àwọn àlùfáà wẹ̀ ẹ̀sìn àgbà àwọn tàbí'un alhassan albasori rahimahullahu ta'ala sheikh ni lamma alimtu anna riski la ya'khudhu ghairi istarahat nafsi nígbà mo ti mà tó ti dá mi lójú pé arísìkì tèmi ẹnìkan ò ní mú mọ́ tiẹ̀ láti gbà ni mo ti sinmi kí n ṣàdúrà kí n ṣèwádìí jẹ mímú lọ ìní wókè ìní máa àwọn èèyàn tó ní ìní fẹ́ yìí ní máa wo àwọn èèyàn kí n máa wá banújẹ́ mo ti mọ̀ pé ntọ́lọ̀ bá ti kọ́ mọ́ mi bí òde láàárọ̀ yóò dé lọ́sàn-án bí òde lọ́sàn-án yóò dé lálẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam wọ́n mi ní asibábi risk káwárísì kì í a ní kìí ṣe haram kò jí láàárọ̀ kọ́ wájídé ń mu lọ ẹ̀sìn ni ó nínú àwọn asibábi risk àwọn okùnfà téèyàn máa ń ṣe àwọn nǹkan téèyàn máa ń mójútó tọ́lọ̀ máa fi fúnyàn ní jíjẹ múmú rọrùn alákọ̀ọ́kọ́ taqwallahi ta'ala kéèyàn lọ lè bẹ̀rù ọlọ́run bọ́ba ti jí làárọ̀ tó o fẹ́ lówó halal máa jí bẹ́ẹ̀ lọ́wọ́ bá bẹ̀rù ọlọ́run ọlọ́run ni wa man yattaqillaha ẹni bá ń bẹ̀rù ọlọ́run yaj'al lahu makhraja àáfún lábàáyọ nínú ayé wa yarzuqhu àáfún ní àrísìkí àáfún lówó min haythu la yahtasib ibi tí ọ̀fọ̀kànṣe láti kẹ́ alákọ̀ọ́kọ́ nu jama bọ́ọ̀bọ́ wa rí ẹnìkan tí ó bẹ̀rù ọlọ́run ọba tí ń kówó jọ fa innama dhalika istidraj ọlọ́run ọba láà ọ̀dẹ ẹlẹ́kẹ́ ni ọlọ́run ọba fún lówó ni láti fìyà jẹ ni kété pọ́lọ́ ń kẹ́ ẹ ipe kò kírun kò gba wẹ̀ yóò máa sọ fún yín pé ẹ̀yin tẹ̀lé fèrè gbolẹ̀ gan ẹ kò dáa fún yín táwa àwọn tá mutí gan tá n ságbèrè lójoojúmọ́ alówó dùn yín lọ wọn ní ọ̀rọ̀ rẹ̀ bí ìgbà tí ẹni tó fẹ́ padìẹ tó gbé ọ̀ka bàbá lọ́wọ́ àbí àgbàdo ọfẹ pa adìẹ yìí wà ń da aṣíwájú ẹ adìẹ yẹn yóò lò kọ fẹ́ràn òun ni adìẹ yẹn ò ní mọ̀ pé arákùnrin yẹn fẹ́ ṣèkà fóun ni àbí arákùnrin yẹn fẹ́ fìyà jẹun ni bí alámọ̀rí ayé ṣe rí nìyẹn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìbádàlá ìkọ́tẹ̀lì imán ìbẹ̀rù ọlọ́run ọba òun láà máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ní gbogbo gbà wal i'timadu alayhi bi annahu wa razzaq kágbára lé ọlọ́run ọba pátápátá ìpè ọlọ́run ọba yìí òun nìkan náà ní máa ń sínà fún yàn má fi ẹ̀mí rẹ sára kankan míì lẹ́yìn ọlọ́run ọba wa ìpè yóò sínà fún lẹ́yìn ọlọ́run lẹ́yìn ìgbà tó bá ti ń ṣiṣẹ́ ó wá gbára lé ọlọ́run ọba wa ó máa ṣiṣẹ́ ọlọ́run bá sọnù Qur'an al-Karim ni wa man ọlọ́run ọba nìkan ti tó fọwọ́ hasbu Allah nìkan ti tó tọ́wọ́ ti gbára lé ọlọ́run ọba Allah tó o sì níṣẹ́ lọ́wọ́ owó ti dé arísìkì ti dé Allah lóhun nìkan ti tú ọ mọ́tò wá arísìkì lọ́bù mí mà bàbá tó ń lọ lè bá ní pé kọ́ sọ́ọ́ dolówó òun náà ní bọ́bá ní ni kò ní ìdòkó ní ugbó kọ́ máa jẹ́wé kọ́ máa jégbò owó tó bá mú lọ gan lòun kò ń sayé ẹ̀ mọ́tò tó bá rà fún lòun kọ́ máa gùn akíndanidání yọ̀ọ́ máa wá gbowó lọ́wọ́ akíndèdèrè nígbà tí òṣìṣẹ́ tàwíìdì nígbà tí o ṣe àkídà ìsìlámíyà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìgbára tọ́ lọ́wọ́ ọba ó ṣe pàtàkì o má wá àbáyọ owó lọ́bì kankan lẹ́yìn kó ṣàdúà kó o sì múra ṣiṣẹ́ anabi ni law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi tẹ́ ẹ bá gbé ara lé ọlọ́wọ́ ọba tápátápátá ìtú ọlọ́wọ́ ọba lọ́ba tí ó sì náà fún yín dárò sọ́kàkùn yóò sì fún yín ní arísìkí lóòótọ́ kàmá yẹrìsíkù tọ́yìr bí ṣe máa fún ẹyẹ ní arísìkí tẹ́sídùú kìmáṣọ̀n yóò jáde láàárọ̀ lẹ́ni tí inú rẹ̀ pa wàtàróhùn bìtọ́nà yóò darí rọ̀lẹ́ lẹ́ni tí inú rẹ̀ ó ti kún fún oúnjẹ ṣe mọ̀ pé ẹyẹ òjòkó lé o má jòkó lé o kọ́ ọlọ́run wárìsì kí o ọ̀ jáde lọ ni ọ̀ níṣẹ́ ni ẹyẹ náà òjòkó lé bó ṣe gbára tọ́lọ́run ọba tó o àmọ́ ìgbára tọ́lọ́run ọba ẹyẹ ó ní agbára gan bó o lẹ yóò ṣe wá gbára lọ́lọ́run tọ́mọ èèyàn ò ní gbára lọ́lọ́run ọba wa ṣé ẹyẹ tó wá nílà aká ìdúwà lọ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam lásìkò anabi wa suleiman aleyhi salatu wa salam wọ́n ní arákùnrin kan bẹ yìí máa ń fọ́ àpáta ni yìí máa ń fọ́ àpáta iṣẹ́ tó ń ṣe jẹun nu ó wá fọ́ àpáta níjọ́ kan ó wá bá kòkòrò àwúrèbe àti oúnjẹ bí ọkà bàbà àti omi lẹ́gbẹ̀ẹ́ kòkòrò yìí nínú àpáta. arákùnrin wa wò pé èèmọ́lá lélẹ́yìn ó wá gbé kòkòrò tá a wí pẹ̀lú àpáta tó wà lérí ẹ̀ ó wá gbé lọ́dọ̀ anabi suleiman aleyhi salatu wa salam nígbà tó dọ́dọ̀ anabi suleiman anabi suleiman sẹ̀ mọ̀ pẹ̀lú ọ̀fun lágbára kọ́ mọ bá àwọn ẹranko sọ̀rọ̀ ni wọ́n bí pé bó o lórí bó o lórí tó o fi ń bẹ lábẹ́ àpáta tí ọlọ́run ọba sì mú jíjẹ mú wa fún ọ tí ó gbàgbé rẹ̀ ọlọ́run ọba òun ìgbàgbé òun ọlọ́run ọgbàgbé ẹnì odidi ọdún kan lòun fi jẹ́ omi tó wọ́n sì mú náà lọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ òun yìí wa ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha ọlọ́run bá ní kò sí ti ń mí tó wọn ọlọ́run bá ò ní provide ní tí ó jẹ fún. àdébù wa Suleiman salatu wa salam ó ní ọ̀dà àmà bẹ́rẹ̀ ọlọ́run pa bódodo ni wọ́n wá fi sínú gíláàsì kan wọ́n wá fún ní ọkà bàbà mi wọ́n tún fún lómi ìgbà tí ó di ìgbẹ̀yìn ọdún ó sì ti sọ fún wọn tẹ́lẹ̀ ó ni wọ́n máa ń fún òun bẹ́ẹ̀ nígbà tó di ìgbẹ̀yìn ọdún ó ti jẹ ìdajì nínú ọkà bàbà ó ti mú omi kù dájì adamu suleiman ní sọ ṣekú ọ sọ pé ṣebí wà lọ sọ pé ẹyin tó ọmọ ń jẹ lọ́dún ni ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ala Allah ó ní ala ni mo gbára lé tẹ́lẹ̀ mo sọ pé Allah yìí disappoint bala abalẹ òun bọ̀ òun bọ̀ náà ni bala abalẹ ẹgbàra tó wọ́n kẹyìn náà ni ó ní àmọ́ nísìn ó lẹ́yìn mo gbára lé ìgbára lọ́lọ́mọ ẹ̀rú ẹ̀yìn ọmọ èèyàn ń bà mí ní jẹ́ tán mo fi nítorí ẹlẹ́lẹ́gbẹ́ mi wá kẹ́ mọ́ padà wá mọ́ má gbára ti ọ̀gá rẹ̀ má gbára ti bàbá rẹ̀ má gbára ti ọkọ rẹ̀ àtìyàwó ẹ̀ má gbára ti ọmọ rẹ̀ má sì gbára ti àwọn tó ti ganú ẹbí yín ọlọ́run ọba Allah ni ó gbára ti alhayy alaye alladhi la yamut ọlọ́run wa tawakkal ala alhayy alladhi la yamut ẹ gbára lé alaye tí ò ní kú ẹ̀yin màá yá mi ìgbára lọ́lọ́run ọba yín máa ń sínà fún yàn ni má gbára lé àwúre àṣejọ owó èyí tán máa ní ọmọ fi fọwọ́ èyí tán ní kọ́ ọmọ fi fọra èyí tán ní kọ́ ọmọ wẹ̀ lóru ẹbu àti gbogbo oògùn owó tẹ̀ ń ṣe ká máa sí gbẹ́dẹ́ máa tẹ fáká kọ́ ọmọ lọ lè bá àwọn bàbá tí ọ̀gbọ́n tí ọ̀gá máa gbowó lọ́wọ́ rẹ̀ ká máa fi jẹun àwọn fún jálàbí kọ́ ọmọ lọ́wọ́ sọ ọ́ dolówó òun sógun owó fún òun náà sì ní òun náà mọ̀ pé òun ní àyìní náà lójó jòkó síbi iṣẹ́ tí ń ṣe yẹn Islam ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àsìbábù rìsíkì àṣà yìí fi tàṣìlì rìsíkì lẹ́yìn gbàtà bá ṣàdúrà tán tá a gbára lé ọlọ́run ọba tán ìtòkù tá a máa ṣe àjẹmá òun náà ni ká máa wá máa ṣiṣẹ́ sórí ó ní tán ta o ó sì ní tán ra àdúrà nìkan ọ̀ràn kò sọ́kanú àwọn ànábì ọlọ́run ọba wa tó jẹ́ pé àdúrà nìkan ní í ṣe kò níṣẹ́ kò sínú àwọn ànábì ọlọ́run kò sínú àwọn ẹni rẹ̀ àdìjànú ní gbowó wá fún ọ àfi tí wọ́n bá lọ lè jalè ẹ̀yọ́ máa yá mi ní ẹ̀sìn Islam àlewàdí ìbàtò iṣẹ́ kéèyàn máa ṣiṣẹ́ lọ́fíìsì ara sẹ́ni kéèyàn máa dáko ara sẹ́ni kéèyàn máa ṣòwò kọ́ máa ra kọ́ máa tà ara sẹ́ni kéèyàn máa ṣiṣẹ́ ọwọ́ ara sẹ́ni tọ́ba ti ń ṣiṣẹ́ tó ń gbowó oṣù rẹ̀ kọ́ máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ara sẹ́ni àtàlí wọ́tẹ̀dìrís ara sẹ́ni àlẹ́ ìlàjì àlẹ́ ìlàj ìlàj òun náà ni kọjá pé èèyàn máa ra nǹkan wòsàn wá fi mú àrùn kúrò lára àwọn èèyàn ara sẹ́ni wajibun ala kulli man ya'ish gbogbo ẹni tí bá ń bẹ ayé ọ̀ràn yẹn ni kó níṣẹ́ O níṣẹ́ kan ó ní tó ń ta ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní huwa alladhi ja'ala lakumul arda dhalula èmi mo ní kí ilẹ̀ ọlọ́run fún yín kẹ́ ẹ máa tẹ irí rẹ̀ kẹ́ ẹ máa tẹ irí rẹ̀ kẹ́ ẹ máa jáde kẹ́ ẹ máa lọ kẹ́ ẹ máa bọ̀ famshu fi manakibiha ẹ máa lọ lérí ilẹ̀ ẹ máa lọ lérí ilẹ̀ ẹ máa wá ntẹ́jẹ wakulu min rizqihi ẹ máa wá rísìkì ọlọ́run káàkiri wa ilayhi nushur ọ̀dọ̀ mi lẹ́ padà wá ẹ padà kú ọ̀ àmọ́ kẹ́ tó kú famshu fi manakibiha wakulu min rizqihi ẹ máa wá rísìkì ọlọ́run káàkiri aya alukur'an ni anabi ní barakallahu li ummati fi bukurihi gbogbo àwọn ìjọ mi tí wọ́n bá ń jí jáde lọ bí iṣẹ́ láàárọ̀ láàárọ̀ ọlọ́run máa bá mi fàlùbáríkà ṣiṣẹ́ wọn anabi ti sàdúrà yẹn kalẹ̀ fẹ́ni tí máa ń jáde lọ bí iṣẹ́ ẹni tó kásùbà àtà tó tún yí sọ borí tó tún lọ lè sùn òun ọ̀lẹ́tọ̀ sàdúrà yìí o nítorí pé ó fẹ́ máa retí àwọn tó láàgùn lérí iṣẹ́ wọn àwọn tí wọ́n ń lọ kí wọ́n dé kọ́mọ wa jẹ àgbà lọ́wọ́ wọn bí ọba jó lé yóò sì já lubára ẹ̀yọ́ màá yá mi nínú Islam tọ́lá burúkú jihadi ìmọ̀ wáṣíṣe kíkàkí gan láti fi tọ́jú ọmọ tọ́jú aya tọ́jú ìyàwó tọ́jú ẹbí tọ́jú òbí tọ́jú ẹ̀sìn tọ́jú aya àwọn tálíkà àwọn tí ò ní ká máa sànú wọn wọn ní jihadi gan lòun náà arákùnrin kan bọ̀ níjọ́ kan ló bẹ̀rẹ̀ sí làwọn sọ̀rọ̀ bá wa ní áá ah, ah, gbogbo oògùn tó ń là yìí oògùn iṣẹ́ òjọ́ rẹ̀ oògùn iṣẹ́ òjọ́ rẹ̀ ká pé ọwọ́ alógun ẹ̀sìn lọ́wọ́ á sí wàhálà yìí síbẹ̀ ìbá sì dà ànábì ni ṣe arákùnrin yẹn tó bá jẹ́ pé àníyàn dáadáa lọ́ba ní ó fẹ́ tọ́jú bàbá àtìyá ẹ̀ ó sì fẹ́ tọ́jú àwọn ìyàwó àtọmọ ó fẹ́ ní arísìkí lọ́wọ́ kó lè bá a ká ojú kù lọ́dọ̀ àwọn èèyàn tó ní àlẹ́fà àlẹ́kàfáàf ànábì ni fọwọ́ fi jihad jihad kan lòun náà ń ṣe yẹn jama ẹ̀yọ́ la yajlis wahidun biduni amalin wa sa'i ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé òun ò ní jáde òun ò ní ṣiṣẹ́ ó tajà ó rajà ó ṣòwò ọwá ní ìwọ ti kéwúkowó nílé kí ó àwọn èèyàn ọwá yàrá àbí náà ni tí ò níṣẹ́ lápá tí ó sì wáṣẹ́ àwọn tó ti ṣẹ́ kí wọ́n adìyọ jáde yọmọ wa tí wọ́n jẹ lọ ẹ rí àwọn alágbá náà wọ́n mọ lọ wọ́n mọ wa tí wọ́n jẹ lọ ẹ rí àwọn ewúrẹ́ wọ́n jáde wọ́n mọ wa tí wọ́n jẹ lọ kódà ajá yọmọ fẹnu túlẹ̀ káàkiri òun náà wa tí wọ́n jẹ lọ́nu ìdòkó nílé pẹ̀lú ìgbáratọ̀ lọ́wọ́ ọba nìkan ọ̀ràn àrísìkí o tọ́ba fẹ́ jalè àtẹlẹ àyàwó àná àtàwọn ẹranko gan wọn làwọn ànábì ọlọ́wọ́n ọba bí wọ́n ṣe tó nínú ìgbàgbọ́ ọlọ́wọ́n ọba fẹ́ràn wọn ju gbogbo ẹlòmíì lọ ló ṣe wọn ṣẹ́ síbẹ̀síbẹ̀ tó bá ti dọ̀rọ̀ wá jẹun gbogbo ni wọ́n ní sí ọwọ́ anabi wa adam kana muzari'a wala anabi adam alayhi salatu wa salam àgbẹ̀ ni wọ́n wọn ní fáàmù tí wọ́n dáko wọ́n náà mú kàn bẹ́ẹ̀ o wa kana nuhu najjaran wa khabasa anabi wa nuhu wọ́n ní kápẹ́ntà ni wọ́n alayhi salatu wa salam wọ́n ní kọ́dà wọn àtúmọ̀ yẹn búrẹ́dì wọn a máa ta á tó fi jẹ́ pé ńgbà tí ọlọ́wọ́n ní kán lè kan ọkọ̀ ojú omi ẹni tí ọkọ kápẹ́ntìrì ọgbọ́dọ̀ máa kàn báwọn wọn ní iṣẹ́ ọwọ́ rẹ̀ tẹ́lẹ̀ tí fi ń jẹun náà wakana zakariya najjaran anabi wa zakariya wani kápẹ́ntà làwọn náà ẹ wakana idris khayata anabi wa idris wọn ní télọ̀ ni wọn àwọn ọmọ aránsọ ládùúgbò ni wakana nabiyullahi shu'aibu wa musa wa yunus wa lutu wa suleiman wa ishaq wa yaqub wa muhammadun sallallahu alayhi wa ajma'in gbogbo àwọn ànábì tá a dákọ yẹn shuaibu ni musa ni yunus ni lutu ni suleiman ni isahaq yaakub àtàlẹ́bàá muhammad sallam wọ́n ní gbogbo àwọn yẹn wọ́n ń ṣẹran ni wọ́n lọ lè rẹran wọ́n máa ṣẹran àfa ọmọ ìyá mi ọ̀ máa rẹran ọ̀ máa ṣẹran ọ̀ máa tà ń bẹ̀ ọ̀ máa jẹ́ ń bẹ̀ èmi rẹ̀ balẹ̀ tó bá ti ní tọ́ ta àmọ́ ní tọ́ ìpayà ní dojoojúmọ́ o apatẹ́nsán ní sóòkì wàhálà ayé àti wàhálà ọ̀run gan ẹ̀yọ́ ọmọ nínú ẹ̀sìn wa gbogbo àwọn níbi tá a kàálẹ̀ yìí wọn ni wọ́n máa ń sin ẹran ànábì sallam nínú ìta rẹ̀ wọ́n máa ń tẹ̀lé abu talib lọ́lẹ̀ sòwò ó tún tẹ̀lé mẹ́ sàràtù ẹ arákùnrin kan tí ó jẹ́ ọmọ ọ̀dọ̀ khadija ó máa ń bá a lọ́lẹ̀ ṣe bísínẹ́sì wọ́n jọ ń sòwò nígbà khadija fẹ́ tán wọ́n tún ń sòwò ó jẹun kò sọ́gbọ́n tó fẹ́ dá sí ó sì wọṣọ ó sì wọ ó gbénu ilé sá lókùn gbàtẹ́mi ọ̀bá ti ó ní bùkátà sí arizikì ọ wá lè rí arizikì àfi kò níṣẹ́ lọ́wọ́ jama ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́mọsí wa lálùbárà o àwọn anábì ọlọ́wọ́n bá là ń sọ yìí o káàfà kan má sọ pé òun ò ṣiṣẹ́ o àwọn máa kọ́ ni ké o tó máa wáṣẹ́ kó lè bá a tó ra wọn má di alùbárà mọ́ṣáláṣí o rìsáàlátù nàbàwíyà àwọn iṣẹ́ ta ní ọjẹ́ mọ́ṣáláṣí pọ̀ gan-an táyọ̀ kọ́ ọ máa tọrọ bárà kọ́ ọ máa ṣàdúrà fún gbogbo àwọn èèyàn láti bẹ̀rẹ̀ súwìtì dé parí ẹ̀ ìyá alágbájá mọ́ wá lọ́njọ́ dáa fún wọn àwọn tí ò mọ́ wá kò ní dáa fáwọn àbí ẹ̀yọ́ máa yá mi nínú Islam anabi wa Ilyas na nasajan athawb na athawb anabi wa Ilyas wọn làwọn tí wọn wọn máa hun aṣọ ni anabi Ibrahim alayhi salatu wa salam kánà tajiran lil akibisha wọn lé aṣọ tí wọn ti ràn àwọn aṣọ tí wọn ràn àwọn aṣọ tí wọn ti ràn òun là anabi Ibrahim ń ta àwọn stuff anabi wa Isa tí wọn pè ní Jesus كان jaran ọmọ nǹkan pátákó kápẹ́ńtà làwọn الله أكبر كان داود حدادا النبي وداود wa dawud wọ́n ní wẹ́dà làwọn àwọn ó jórin wọ́n ó jórin wọ́n ó jórin mọ́ra wọn wọ́n sì táwọn ìjẹun lẹ́yìn náà wọ́n lè jíṣẹ́ ọlọ́run bọ́ọ̀ bá ti ní iṣẹ́ lọ́wọ́ tó bá lòun jíṣẹ́ ọlọ́run dáwà tó ń ṣeun lọ́ọ́ máa jẹ ọ́ máa sun ọ́ máa wá jẹ ọ́ wàá jẹ tako tó lọ́rùn tó bá dọ̀rùn kò wá nísìnyí kankan lọ́hùn mọ́ nítorí pé wọ́n ṣẹ̀mí tọba ti wá dà níyà kí wọ́n mú ọ lọ́wọ́ níbi ìkómọ kí wọ́n mú ọ lọ́wọ́ níbi ìgbéyàwó kí wọ́n mú ọ lọ́wọ́ níbi ìsìnkú kí wọ́n mú ọ lọ́wọ́ lọ́dọ̀ àwọn tó lọ lè kí àbáwọn tó wá kí ọ tó wá bèsì ayé rẹ lérí báárà àbáárà yìí kò lè pè rẹ lọ́dọ̀ alẹ́ nítorí pé gbogbo àwọn tí wọ́n ń fún ọ dojoojúmọ́ káwọn náà rí tí wọ́n bá fún ọ lónìí wọ́n lè má fún ọ lọ́la ó níṣẹ́ lọ́wọ́ o gbogbo òjíṣẹ́ ọlọ́run ọba àwọn òjíṣẹ́ ọlọ́run là ń kà yìí kátó wàá pẹ́ni tí ò ṣe òjíṣẹ́ ọlọ́run kan tẹ́lẹ̀ ọ wàá wọlé ó lè sùn lẹ́yìn àṣùbà kọ́lọ́mọṣẹ́ ìsọ níbẹ̀ o kana rasulullah sallallahu alaihi wasallam yakul anabi sọ fáwọn sàábà rẹ̀ ńjọ́ kan anabi ni máa kala ahadun ta'aman qat ẹnìkan ò ní jẹun khairan tó sì jẹ oúnjẹ tó dáa tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jùlọ mini an ya kula mini amali yadi tó tó oúnjẹ téèyàn bá ń jẹ níbi ogun ẹni ó ṣe wàhálà ọwọ́ agbawo ọwọ́ afi ń jẹun ànábì ní kò sí oúnjẹ tó dáa tó oúnjẹ tó ń jẹun. wa inna nabiyyallahi Dawud ẹ̀rọ anabi dáhùdà ni kánà yà kúlù mi ní amaliyadi ń jẹun níbi iṣẹ́ ọwọ́ rẹ̀ amaliyadi kìí ṣe dáwà ní amaliyadi ń jórin papọ̀ ní amaliyadi anabi sàlọ́sàlám ó ní bẹ̀yìn tí máa jẹun o kọlọmọsà sínú aláàlẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa imam buhari olóògbà hadith yìí wa wa'lam annaka in lam ta'mal tas'a wara al-amilin tó o bá ti níṣẹ́ lọ́wọ́ ọ máa rìn ọ máa sá eré tẹ̀lé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ abuwaaba wàtẹ́tùrúkú abuwaaba làámìlì bọ́ọ̀ bá ti níṣẹ́ lọ́wọ́ ọmọ àlékalẹ̀kùn àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nìyí àwọn lọ bí iṣẹ́ ìwọ́dòkú ńlé tí wọ́n bá darí ọmọ àlékalẹ̀ tọrọ bára lọ́wọ́ wọn ni torí pé wọ́n náà náwó ọlọ́mọṣẹ́ wàhálà lùbára torí pé o lè lo ayé rẹ̀ láì náwó hata sọ̀hábà hata sọ̀hábà àwọn sọ̀hábà tó kíram tí wọ́n gbaṣẹ́ lọ́dọ̀ wọ́n ní gbogbo wọn pátápátá wọn ò pé ogún tà nẹ́bí gbé kalẹ̀ yìí ti tó wá aráyè mọ́ wa àmàtọ̀rọ̀ bára ká ni gbogbo ni wọ́n ní iṣẹ́ tí wọ́n ń ṣe Abubakar Siddiq wọ́n ní kọ́dà aṣọ tí wọ́n ti ràn ní ta àwọn stọ́ọ̀fù ló ń nà ń ta bí anabi wa Ibrahim ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam Abubakar olówó ni Umar bin Khattab dalali ni dalali ó náà nà businessman tí wọ́n ra ọjà tí wọ́n ra àwọn goods láti àwọn ìlú kan wọ́n lọ lè ta nílùú mi dalali ni ni dalal oni Umar bin Khattab ẹyẹ ma yaami nínú ẹsìn wa Uthman bin Affan Uthman bin Affan olówó ńlá ni Abraham bin Auf olówó ńlá ni nígbà wọn dé Madina kálukú ń pè ilé ní ilé ní ọgbà ní ẹgbà nǹkan owó ní Abraham bin Auf ní dùlú ní ilá aswakikum ọjà yín ni ẹ fún mi mo di owó lọ́wọ́ ó sì rajà ó sì gba ṣọ́ọ̀bù ó sì kó síbẹ̀ ó bẹ̀rẹ̀ sì jòkó ń bẹ̀ yín sì ń ta àwọn eléyìí mubashsharuna bil janna àti fún wọn ní sàtífíkẹ́tì pé wọ́n wà lìjẹ́ náà síbẹ̀síbẹ̀ náà yà àmàlù ni wọ́n ń ṣiṣẹ́ kí n tí wọ́n jẹ kó lè bá a mọ́. ali ali bun abi talib radiyallahu anhu kana khabaza wọn làwọn náà máa ń ṣe búrẹ́dì wà kana hafra bíir wọn a sì máa ń gbé kànga fáwọn èèyàn wọn a sì máa ń lọ bí àpáta wọn a máa ń yọ ọlọ tí wọn fi ń lọ ta àtàwọn nǹkan mìíràn tó lè wúlò látara àpáta wọn a máa ta fáwọn èèyàn ní wọn fi ń jẹun ali àná anabiwa muhammad sallallahu alayhi wa sallam Zubair ibn al-Awwam khani khayatọ Zubair ibn al-Awwam náà wọn sàhábà ni tí wọ́n dìde tí sáwọn kèfèrí tí wọ́n ṣiṣẹ́ fẹ́ sin Ọlọ́run wọn láwọn télọ̀ ni wọn Amr ibn al-Aasi iná àwọn sàhábà ni kana jazzara wọ́n ní baba alápàtà ni wọn àwọn máa tẹran wọ́n rẹran wọ́n ó sì pa wọ́n máa wá ta fáwọn yẹn ládùúgbò ibi àwọn sàhábà ti ń jẹun rèé o kì í sílé olókùú o ìgbà àwọn sàábà ti ń jẹun ni ó kìí ṣe pé wọ́n máa lè jòkó tí àwọn olówó tá a fẹ́ jíṣẹ́ fún àwọn olówó tá a fẹ́ jíṣẹ́ fún tá a lè tọrọ báárà lọ́wọ́ wọn àwọn onígbọ́n tó ń sọ o alubáárà kan ò lè déwájú rẹ̀ sìn kó o fún olówó tán kọ́ máa kó o fẹ́ gbọ́ mọ̀ràn ọ̀ sọ fún un pé sọ gbádùn bí o bá ní mọ̀nà dáadáa ni o ní lówó mbẹ̀ gbogbo àwọn olówó tẹ̀ bá ti lọ lè ká mọ́lé wọn ní gbọ́ wà sí yín o gbogbo àfáà tí wọ́n bá jí sí ọlọ́run ọba yóò kọ́ sí àwọn ànábì ọlọ́run ọ máa jíṣẹ́ rẹ nítorí ọlọ́run ọ wá wọ́nà tó ti máa jẹun nírọ̀rùn ọ wá sòdodo ọ̀rọ̀ tán ó kù lè rí mímbà rí kálukọ́ máa gbé yẹ̀wò àmọ́ tí wọ́n ti mọ̀ pé ọ̀dà wákà wọ́n béèrè owó lẹ́yìn ìgbà wọn bá ṣe tán kò sí ní tọ́sọ wọ̀ wọ́n létí o kọ́lọ́mọṣà tún gbogbo àwọn afáàṣe táwọn fẹ́ mọ̀ pé àwọn sàábà máa ń ṣiṣẹ́ ọlọ́run bá ní ya tọ́ba dìjọ jimá tí wọ́n bá ti pèrún ẹlẹ́ẹ̀kejì tí ìmáàmù ti dé ní mímbà rẹ̀ fàṣà àwọn ilá àdìkìrìlá ẹ fi sẹ́tẹ̀ ń sílẹ̀ ẹ tara ṣàṣà ẹ máa lọ mọ́ṣáláṣí kẹ́ni gbọ́ kútúbà wàzárò ní bẹ́ẹ̀ à kẹ́ẹ̀fì títà rírà ẹ̀fílẹ̀ ajẹ́pọ̀ àwọn sàhábà ń tà wọ́n ń rà allahu akbar wọ́n kó jama'u bayna dunya torí àdúrà yẹn kó tó gbà dáadáa àfi kó níṣẹ́ lọ́wọ́ asana ayé ni ọlọ́nà ọlábayọ tọrọ náwó ó sì gbégbèsè ayé rọ ọlọ́ọ̀ni bàyẹ̀dá kúndíyà ti sọ́lá kí wọ́n bá kírun tán tí ìmáàmù sálámà tán tẹ́sẹ̀ náfìlà tán tẹ́sẹ̀ àdúrà tán fantashiru fil ardi fantashiru fil ẹ gba eré ilẹ̀ ọlọ́wọ́n bá lọ ẹ fọ́nká fọ́pútẹ́gù min fadlillah ẹ máa wọ arísìkí ni ẹ padà sẹ́nu sẹ́yìn ẹ padà sẹ́nu sẹ́yìn jama alhalal ma'jur ọlọ́ni wa ahallallahu al-bay'a ọlọ́run bá ní mo ṣe títà rírà mo ṣe ní ẹ̀tọ́ wa harrama ar-riba ká máa gbowó èlé ká máa fún yàn lówó èlé mo ṣe lè wọ̀ nítorí wọn bá ṣe ní ẹ̀tọ́ èèyàn gba aládá ń bẹ bó jẹ́ pé ìtọ́ bá ṣe lé wọ̀ èèyàn gbẹ̀sẹ̀ ń bẹ. àtàsáwùl haram fi hàdà dín wọ́n mọ̀dẹ́lẹ̀tù ká mú báárà níṣẹ́ ipe ọmọ lọ́dọ̀ àǹtí ẹ ọ̀dọ̀ bọ̀dá ẹ tí wọ́n ń ṣiṣẹ́ wò ó dòkólẹ̀ ó di liability sí wọn lọ́rùn wọ́n máa làágùn wọ́n máa lọ wọ́n máa bọ̀ ìwọ́n máa wá lọ lè gbowó wọn wọ́n máa ná ọwọ́ aṣọ báárà díṣẹ́ ọ̀tọ̀ ni pé àwọn àrà pé a fẹ́ establish business èmi náà fẹ́ dá dúró èmi náà fẹ́ máa bẹ̀rẹ̀ òwò ṣíṣe ẹ̀ràn mi lọ́wọ́ èyí wọ́n tọ̀ ẹ̀sìn ọ̀tako wọ́n á máa sá ìlà ọlọ́run àwọn tó wá béè lọ́wọ́ rẹ tí wọn ò sì ní falátẹ̀ni har ẹ̀ ò gbọ́dọ̀ jágbe mọ́ wọn èyí ń da àmọ́ tó ti gbà á kọ́ ọ reality wọ́n fèsì iṣẹ́ ni èyí tí wọ́n ní kódà òun náà ni àtẹ̀sẹ́wòl kéèyàn sọ báárà di iṣẹ́ tí ó máa ṣe tọ́jú pé báárà gangan ni iṣẹ́ tí máa ń jí ṣe tó ti kú olóṣòdì yóò bọ́ sí Mùṣín láti Mùṣín yóò bọ́ sí lọ́rin yóò máa wá pe àwọn èèyàn yóò máa jàmá àmúwàlàhùn yóò máa gbowó wọn jọ òun máa ná kò wá ní ṣiṣẹ́ kankan lẹ́yìn tí ń ṣe o eléyìí haramun fi hadha din ẹ̀ṣẹ̀ ni wa madhallatun ìyẹpẹrẹ ni an Zubair ibn al-Awwam àfọwọ́ ibùdó la awam tá a pè ní télọ̀ lẹ́ẹ̀kan ẹ̀rí wọ́n gba àdéhùn kan wá wọ́n lànà bí ní láàyè ya'khudha ahadukum ahabuda kẹ́ni kọ̀ọ̀kan yín kẹ́ ẹ mú okùn tó ṣe digi thumma ya'ti al-jabala fa ya'tiya bi husma min hatabin ala zahrihi fa yabi'aha kẹ́ ẹ mú okùn kẹ́ ẹ wá lọ lẹ́ẹ̀ fi di igi kẹ́ ẹ wá di igi náà sí ẹ̀yìn yín báyìí kẹ́ ẹ fẹ̀yìn pọ́ngi kẹ́ ẹ fẹ̀yìn pọ́ngi kẹ́ ẹ máa wá lọ àdébì ní kẹ́ni kọ̀ọ̀kan yẹn máa ń serú ẹ̀ fàyàkú fọláhù bí hawaj a kí ọlọ́run olóòrùn sábàbí kọ́mọ́ bá fi dànù bára kó lè bá kájú kúrò níbi dúkìá àwọn èèyàn khairun lahu ó lóore fún mẹni ayẹsẹ alànàṣà dukọ́ máa béèrè lọ́wọ́ àwọn èèyàn lọ àtọ́ òhu àwòmọ̀nà òhu bọ́yá wọn fún un ni àbí wọn ò fún bí wọn bá fún ànábì ní kò sóore mbẹ fún tí wọn bá tó wá fún ànábì sàṣàlá ànábì ní kò sóore mbẹ fún rọwáwò Bukhari ọlọmọsọ wa lálùbárà o gbogbo àwa táwọn wá bayọ ọlọmọsọ ìsinà fún wa gbogbo akọlọ́run ti gbéga ọlọmọdé wa padà sẹ́yìn ọ̀nà òun lé àná ọ̀tọ́jú ìyàwó ẹ̀ ọ̀tọ́jú bàbá ẹ̀ ọ̀tọ́jú ìyá ẹ̀ ọ̀tọ́jú àbúrò àtẹ̀gbẹ́ ẹ̀ ọ̀tọ́jú àwọn ọ̀rẹ́ ẹ̀ ọ̀tọ́jú àwọn tálíkà bọ́dà ọ̀tọ́jú ẹ̀sìn ọ̀nà òun sí mọ́sálásì gbogbo eléyìí èèyàn máa fi ń rí àgbéga láyé àti lọ́run ni iṣẹ́ ìrọ̀rùn dárí ẹ̀ sọ́dọ̀ kọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kẹrin mina asibabi risk adu'a oníkéyàn máa ṣàdúà nígbà tó ti gbára tọ́ lọ́wọ́ bá tán tó sì níṣẹ́ lọ́wọ́ tó sì bẹ̀rù ọlọ́run èyí tó kù náà ni kò máa ṣàdúà máa béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run fàbùtàgùn indala risk ẹ béèrè arísìkì gbogbo ntẹ̀ wà ń bẹ lọ́wọ́ mi ọ máa pé ọlọ́run bá sínà fún mi kó jí lóru ọ yára zákò òrùsùkú ní ìwọ ọba alárísìkì fún mi lárísìkì wọ́n máa sọ pé yàrá sáko yàrá sáko yàrá sáko yàrá sáko yàrá sáko yàrá sáko yàrá sáko yàrá sáko ọlọ́run ọlọ́run ò ní dáhùn o bọ́ọ̀ bá ti ń pè ọlọ́run lọ́wọ́ máa sọ tó ń fẹ́ yàrá sáko orosokùnrin yà lọtífù olùtúfùbì yà fàtàhù iftahli bó ṣe máa wí ni ẹ ìwọlọ́wọ́ ọba ọba alárìsìkì fòmìlà àrìsìkì ó ní máa sáré máa sáré kò sí nọ́mbà tó lè pè tí ó wàá kún ọlọ́run lójú nínú àwọn àdúrà tẹ́yẹ máa ń ṣe òun náà asmaul husna àwọn orúkọ ọlọ́run ọba yìí ká máa fi pe ọlọ́run ọba nínú ẹ̀ tó yẹ kathratul istighfar kájí astaghfirullah yọ pọ̀ ọlọ́run faqul istaghfiru rabbakum innahu kana ghaffara ẹ máa wọ́n foríjì lọ́dọ̀ ọlọ́run ọba aláforíjì lọ́lọ́run ọba wa yurisil samaa alaykum midrara ọlọ́run ọba yóò mú àwọn ìkẹrẹ wá fún yín látòkè sánmà wọ́n yóò mú dídì kún bí amúwọ́l yóò fún yín ní àwọn owó wọ́n banin àtàwọn ọmọ dáadáa wa yaj'al lakum jannat wa yaj'al lakum adhara ọlọ́run fún yín láwọn ọgbà oko tó dáa yóò fún yín láwọn odò bẹ́ẹ̀ bá ń ṣe asitak fúlà púpọ̀ owó ìdálọ́wọ́ yẹn àṣírí yẹn tú anabi wa la amalẹ nínú hadithi rẹ anabi ni man akitara istighfara ẹni tó bá jẹ́ pé àdúrà tí máa ń ṣe jù láyé rẹ̀ lọ́sàn-án lóru asitakifurula wa atubu ilé asitakifurula wa atubu ilé asitakifurula wa atubu ilé jaala allahu lahu min kulli hammin faraja ọlọ́wọ́n bá ti máa ń bẹ nínú ìbànújẹ́ kan ọlọ́wọ́n yọ ọ́ kó bẹ́ẹ̀ wa min kulli dhiki makharaja tí máa ń bẹnu àhámá kan àhámá ayé gbèsè ọlọ́wọ́n bó fún lábàáyọ wọ́n yọ̀dọ̀ síkùhù min haythu la yahtasib ọlọ́wọ́n bó wàá mú arísìkí wá fún níbi tí ò fọkàn sí asitaka fún la ọlọ́wọ́n máa fi sínà fún yẹn. tọ́lába ahadu salaf min ibnihi an yaqdiya an yad'a lahu ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ nínú àwọn salaf ọ̀sọ̀ fún ọmọ rẹ̀ torí pé ń sin lọ́hùn ó ní wọ́n máa mi ó ní mo jẹ gbèsè pọ̀ gbèsè ọlọmọsá ìsàn tọmọ ẹni kọ̀ọ̀kan wa àdéhìn zulu nàárẹ gbèsè zulu nàárẹ wà kọlẹkùn fìlẹ ìtìjú ọ̀sán ni gbèsè bẹ́ẹ̀ ni ìtì máa ń ká orun kúrò lójú lóru òun náà gbèsè ẹni bá jẹ gbèsè tí ń rìn káàkiri tí ń san wo àwọn onígbèsè rẹ̀ tí ń wò wọ́n nígbà tí kò ní san mọ́ kò ní tìjú lóru oorun ọ̀gbọ́dọ̀ máa kùn ọ́ nítorí pé bọ́ọ̀ bá san gbèsè láyé ó san lọ́run ẹ̀yin ọmọ ìyá mi arákùnrin yìí wá jẹ gbèsè ó ní ọmọ mi mọ́sẹ̀ ṣàdúrà fún mi ọmọ rẹ̀ wá ní kí ni ká fi ṣàdúrà fún bàbá ní kúl astaghfirullah tọrọ àforíjì fún mi ọmọ wa ní ẹ jẹ gbèsè ní tọrọ àforíjì fún mi sọlọ́n lẹ́sẹ̀ ni ìbá àwọn èèyàn lẹ́jọ́ lówó bàbá yẹn ní ọ̀dá nǹkan kan mà ọmọ tí ń jẹ́ stigfar ńgáfaralí kọ́dọ̀ ọ̀dọ́ ìní ńgáfaralí kọ́dọ̀ ọ̀dọ́ ìní bàbá yẹn ní bọ́lá ọba ti feríjì mi gàfúrù ni rahimu ni bọ́ba ti feríjì yẹn kọ́kẹ́ yẹn lókù tọ́ba ti feríjì mi yóò san gbèsè mi ọlọ́mọsá san gbèsè ọ̀nà ni kọ̀ọ̀kan wa allahumma kfini bi halalika ani haramika wa aginini bi fadlika amma siwaka ọmọ tẹnumani o اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك àdúrà tá a máa ṣe fún gbèsè nu ولا náà kẹsìlátù la hawla wala quwwata illa billah gbogbo àti nǹkan bá lé ìjẹ mímú lé nǹkan dàrú iṣẹ́ bọ́ àwọn onígbèsè ń sìn ọ́ wọ́n fún ọ ní ìwé lẹ́nu iṣẹ́ ọwọ́ àjòkó lé orí kan ṣe kan la hawla wala quwwata illa billah òun náà lọ́mọ fipá mi la hawla wala quwwata illa billah nínú àwọn àdúrà tẹ́yẹ máa ń ṣe tọ́lọ́mọ fi sínú fún yà òun náà ni àdúrà kan tá ànábì kọ́ wa pé bẹ́yẹn bá ń bẹnu bànújẹ́ tó bá ti wí ọlọ́run yọ ọ́ kú o allahumma inni abuduk ibnu abdik ibnu amatik ناشيتي بيدك ماد في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم ولك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاها أذني الله أكبر وذهاب همي أنا بني يوني ò ní wí bí mo ṣe wí yẹn àfi kọ́lọ́hún ọba kó sọ ìbànújẹ́ ما di dùnú gbogbo lè جي tọba ti wúyọ ọlọ́wọ́n bó sì yọ ọkọ mẹ́ lẹ́yìn náà gbogbo àtọ́ bá ń ferí kalẹ̀ máa béèrè àrísìkí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá sínà fún mi má dojú ti mi ìjọ tí mo fẹ́ ṣe yí bá ń ṣe kéde wọ́n máa lọ lè wọ ẹsẹ̀ wọ́n máa mú hàn tú kéde kọ́ wọ́n máa lọ lè tẹ́fá o <laughs> la ilaha illallah akíndani dání ọmọ gbó lọ́wọ́ akíndédèrè ni àdúrà lọ́wọ́ máa ṣe tọ́ bá ferí kalẹ̀ kò sígbà tó al-istikharatu qabla ash-shuru' fi ayyi tijara aw fi ayyi amal gbogbo òwò tó bá fẹ́ ṣe gbìyànjú kọ́ ọ máa ń ṣeraka méjì lérí ẹ̀ kọ́ ọ máa fi béèrè lọ́wọ́ ọlọ́run ọba pé sí ọ̀nà wà ń bẹ àbí ọ̀sán náà so ó jèrè ń bẹ àbò ní jèrè nítorí pé òwò tẹ́nìkan ṣe tó jèrè ń bẹ ẹlòmíì ò kọ́lé epo sì yóò máa rówó ń bẹ bí olè kìí sì so lè ẹlòmíì ó sì kọ́lé epo gbèsè ní ọ̀jẹ̀ bọ́ bẹ́ẹ̀ ẹlòmíì ò máa tari yóò máa ta ni yóò máa ta mọ́tò yóò sì máa jẹ gbèsè ẹlòmíì yóò sì máa tẹ eégú yóò sì máa da fún eédú yóò máa ta pákó yóò sì máa da fún. ọ wà sadaka méjìléláṣẹ tó bá fẹ́ ṣe ọ wà ọlọ́run ọba tó jẹ́ pé orí bá bẹ́ẹ̀ abẹ́ òṣèré ńbẹ èyí tẹ́gbẹ̀rẹ̀ bá ti mú lẹ́yìn gbàdá máa ṣe lọ ká lè wo àdúrà istikhara nínú tírà citadel esunul muslim. ẹ̀yọ́ ya mi ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn ọ̀nà asbabu risk tí ọ̀nà fi máa ń sí fún yàn alikaramu wal jud òun náà ni kí wọn náà máa tọrẹ tó bá ti fẹ́ kó wọ́n máa fún ọ wọn náà máa ṣí ọ̀nà fáwọn èèyàn látara ọrẹ tààtà ọ ọmọ ìyá mi tó bá ń béèrè pé oògùn owó oògùn owó ló ń wá kọ́ ọ máa náà wọ́n ń pè ní ọ̀nà tówó fi máa ń wà bá ti fẹ́ lówó ọmọ náwó ọmọ ṣe sàrà ọlọ́ni wàmẹ́ àwọn fàkítùmí ṣe ọlọ́wọ́n bá ní tíntín tẹ́ bá ná. tíntìn tẹ̀ bá ná nínú owó yín fọwọ́ ìlúkúlífù owó ọlọ́wọ́ bọ́ pààrọ̀ yìí tó tún ju ìtẹ́ náà yẹn òun ó pààrọ̀ rẹ̀ fún yín tọ̀. ànábì muhammadu sallam nínú hadith kudusi ànábì ni ọlọ́run ní yabuna adam wọ́n mọ ànábì adam àdẹ́tí kọ́ gbọ́ wọ́n mọ èèyàn anfik máa náwó máa ṣe sàrà máa tọrẹ ọ̀fẹ́ lọ́ọ́ lè gba one million one point five million ọ̀fẹ́ lọ́ọ́ lè gba two million ó wá dé bọ́sítọ̀bù àdúgbò yín ọwọ́ aṣẹ five naira lọ́nà márùn ọwọ́ nfọlù bára ọwọ́ nkó ti sàrà sàrà kọ́ òun ọmọ ìyá mi náwó òun náà mú owó owó ńlá kó o fi dùn yẹn nù two thousand alápapọ̀ ọ̀rọ̀ àmọ́ lọ́wọ́ alùbárà ọmọ àwọn pé ah bó o ṣe ń lọ yìí lílọ bíbọ̀ rẹ̀ ó sì dá o bó o ṣe ń lọ yìí ọ̀nà ó fún ọ ọ̀nà ó sí fún ọ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bá wa yẹ́bùn adam wọ́n ọmọ anábì adam anfik máa ná wọ́n fa alek wọ́n nà fún wọn náà sọ ma pé báwọn kan sì ń tọrọ lọ́wọ́ rẹ pé kó fáwọn bẹ́ẹ̀ náà ni wọ́n náà fọkàn sọ́dọ̀ àwọn kan nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba bó ṣe lọ́nu ni ilallahi muntaha ọlọ́run ọba nìkan tí ò ní bùkátà òun nìkan lọ́ba tí ò ní bùkátà sáwọn ẹrú rẹ̀ báwo bá ní bùkátà sí wọ lónìí ìwọ náà ní bùkátà sẹ́lómi inú àwọn ẹ̀dá ọlọ́run ẹni náà tó ní bùkátà sẹ́lómi ilallahi muntaha ọ̀dọ̀ ọlọ́run ọba ní gbogbo wa darí bùkátà lọ asọ́mad òun nìkan ní jẹ́bẹ̀ ọba tá ń darí bùkátà lọ́dọ̀ rẹ̀ ẹ̀yọ́ mayami rahamu man fil adi rahamukum man fis sama bẹ́ẹ̀ bá ti ń sànú àwọn tó wà lérí ilẹ̀ àwọn tó wà lókè náà ọmọ ránṣẹ́ àánú sẹ́yìn náà wọ́n bá ti fẹ́ gbaṣẹ́ wọ́n náà máa fún àwọn èèyàn ṣẹ́ tó bá ti fẹ́ lówó wọ́n náà máa bùn àwọn èèyàn lówó anabi ni máa ń dakọ̀ sọ́ọ̀tì sọ́dà kọ́tù min mal anabi ni sàárà sàárà sàárà kò kí di owó kù ní máa ń kó wọ́pọ̀ sí nínú àwọn ọ̀nà tó yín asbabu risk nínú àwọn asbabu risk sinatul arham òun náà ni kéèyàn máa sokùn ẹbí pọ̀ anabi ni ma sarrahu an yubsata lahu fi rizqihi ẹni bá fẹ́ kí ká tẹ ọ̀nà arísìkí lẹ̀ fún an yubsata lahu ká tẹ arísìkí lẹ̀ fún kọ́mọ̀ mọ̀ye tó wù ní ma wa an yunsaha lahu fi atharihi tó sì fẹ́ kẹ́mi wọn ogun falyasil rahima kọ́ máa sokùn ẹbí pọ̀ especially bàbá rẹ̀ àti ìyá rẹ̀ especially ìyá rẹ̀ anabi wa Isa alayhi salatu wa salam oníwàbára ń bi wà nídàtí wọ́n dá mi lẹ́ni eré síyá mi èèyàn dáadáa ni mí síyá mi wàlámù yaj'alni jabbaran shaqiyya wọn ò ṣe mí lẹ́lẹ́rí ibú àti ọmọ tí pọ̀ ní ká àwọn afáàní bí ọ̀nà bá ti ń dàrú mọ̀yàn lọ́wọ́ kéèyàn ó wo ìhà téèyàn kọ sí ìyá yàn gbogbo ẹni wọn fẹ́ kọ́ máa dáa fóun kọ́ máa sokùn ẹbí pọ̀ o àwọn ẹbí yóò sọ ọ máa jí ó sọ ọ máa máa pé ṣíwọ nìkan ni ṣíwọ nìkan ni ọlọ́run rí ọ níwọ nìkan kó tó tari arísìkì sọ lọ́wọ́ ọmọ ìyá mi máa rìn ẹbí o ọ̀dẹ́ máa ń sin ni o torí okùn tó so yín pọ̀ ní okùn náà nípa lọ́dọ̀ ọlọ́run especially baba rẹ̀ àti ìyá rẹ̀ bọ́dà bá ti ń dàrú wo ìyàtọ̀ ọkọ sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ especially ìyá rẹ̀ ìyá rẹ̀ ìyá rẹ̀ ìyá rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú Islam nínú àwọn ọ̀nà tọ́nà máa fi ń ṣí fún yàn asbabu rizqi àníká má àlùbáà tó bá ti ní owó lọ́wọ́ níwọ̀n tí wọ́n nìkan lè fi dá jẹun oúnjẹ èèyàn kan yóò yàn méjì má ṣe ṣìnà o lọ́lẹ̀ fẹ́yàwó ṣe rí kéèyàn fẹ́yàwó pẹ̀lú agbára díẹ̀ tó wà lọ́wọ́ yàn yìí ọ̀pọ̀lọpọ̀ wa àwọn nǹkan tá a rí ṣe ká tó fẹ́yàwó nígbà fẹ́yàwó fún wa. ọlọ́ni wa anke wọlé o máa mi o kùn ọlọ́run wọn o àwọn èèyàn tí wọ́n ń bẹ lábẹ́ yín ẹ fún wọn níyàwó ẹ tí wọ́n bá rí ìyẹkùnú fúkọ̀rọ̀ à tí wọ́n bá jẹ́ tálíkà yúgìní himúláhùn mọ́fọ́dìlì ọlọ́run ló wọ́n sọ wọn dolówó wọlọ́hu wá sí ọ̀nà alim òun ní owó lọ́wọ́ òun sì nímà òun sì mọ tó ń sọ abdulhabi masoud ó ní ẹ̀yin shabab ẹ̀yin mùsùlùmí èlìtẹ́nisù rìsíkọ́ fi nìka kí ló dé tẹ́ fi nìka kẹ́ ẹ fi ṣe sábàbí tọ́nà òfin sí fún yín ọwọ́n kó girlfriend káàkiri ọ̀nàwó eh, lé wọn lérí ọ̀fẹ́yàwó ìbá ti dá fún ọjọ́ bá ń lọ kọ́lọ́ mọ́sá ní bí aburú azina ẹlẹ́kẹ̀ẹ́jọ asukuru ala risikihi téèyàn bá fẹ́ kọ́nà ọmọ sí ẹni wọn bá tọ́wà lọ́wọ́ rẹ̀ máa dúpẹ́ fọlọ́ alhamdulillah alhamdulillah máa wí jáde sórí ọpẹ́ ètí ìtàn síbẹ̀ ọpẹ́ kì í tán síbà ara ọpẹ́ òun náà ni pé allah tunfiqaha fi ma asiyat rabbiki ọ gbọdọ mú àrísìkí yẹn kọ́ wa fi ṣe ọlọ́run èyí mutí owó wa dé ọ̀wá ń fowó mutí ó dúpẹ́ nítorí sọ fọlọ́ ni pé kó ṣe ní tí ọba ṣe òun fún ọ ní kẹrẹ ìwọ wá ń tarí ẹ̀ṣẹ̀ àánú ọ ìwọ wá fi ẹ̀ṣẹ̀ ránṣẹ́ sóhun ń fowó ṣe yàwó yàwó ọ wá <laughs> téèyàn bá ti ń fi owó ṣe ọlọ́run kò dúpẹ́ fọlọ́run ọlọ́run ní ẹ̀yin tẹ́ ẹ bá ń dúpẹ́ la ń ṣàkàdìtàn la azidannakum tẹ́ ẹ bá ń dúpẹ́ èmi ọlọ́run ọba yín fún yín ní ọ̀pọ̀lọpọ̀ owó sí i yín sàlékún owó yín ẹlẹ́kẹ̀ẹ́sán àṣídìkú fil mu'amalat òun náà ni kọ́ máa sòdodo lẹ́nu iṣẹ́ rẹ mẹkáníìkì ni ọ́ wọ́n kó owó oníṣẹ́ fún ọ̀rá kápẹ́ńtà ni ọ́ ọ̀rá gi pé ọmọ ìyá mi bíríkìlà olóòlò símẹ́ǹtì mẹ́wàá òṣèrà mẹ́fà ọ̀jẹ̀ mẹ́rin kí wọ́n tó dé sáìtì ó ti ọmọ ìyá mi wẹ́dà wọ́n fún ọ ní owó orin twenty ton ọ̀rá fifteen ọ̀jẹ̀ owó márùn-ún sórí ìjọ wọn bá ti ká ọ tí wọ́n bá ti mọ̀ pópùrọ̀ ni ó lè ní ọ ọ̀nà dí ọ náà nù ni. So, ri, a jẹ́ pé kéèyàn máa ṣẹlọ́n kó máa parọ́ nídìí iṣẹ́ kó máa lu àwọn èèyàn jìbìtì ìmọ̀ ń dínà máyàn ni ọmọ ìyá mi télọ̀ wọ́n kú ọ wọ́n fún ọ láṣọ ọ̀pá mẹ́fà olo márùn-ún ọ̀fẹ́ ọ̀kan nu yàrá rẹ òun tẹjọ síbẹ̀ níjọ́ wọn bá ti mọ̀ àbí wọ́n rí lọ́rọ̀ ọmọ rẹ níjọ́ náà wọ́n mọ̀ pé àsólè ni ọ́ sórí ní wọ́n bá ti mọ ọ̀nà dínú bọ́ọ̀ bá wọn ń sòdodo ah, iye tá a ná tó kù ni o ah, simẹ́ntì yìí mẹ́ta ló kù ó wà ń sáìtì o irin yìí tó kù okùn mẹ́rin ó wà ń bẹ́ o kọ́dà aṣọ yín tó kù ní ó òun sòdodo nínú iṣẹ́ rẹ nílé iṣẹ́ ìjọba òun sòdodo nínú iṣẹ́ àdáni òun sòdodo ní skul tán fi hàn sí ọ̀nà òsì fún ọ nítorí pé òdodo máa ń sí náà ni anabi ní alibayi ani bil khiyar gbogbo àwọn tí ń tajà lọ́dọ̀ ara wọn wọ́n ní choice kan láwọn ọ̀rà àbáwọn ọ̀rà mọ́ tí wọ́n bá ti yàrá wọn máa lamu yatafarraqa wa in sadaqa wa bayyana tí wọ́n bá ń ṣe òdodo lórí business ni wọ́n jọ ń ṣe búrika fi bay'ihima ọlọ́run wọn gbà wọn láàyè owó tọ́pọ̀ níbi òwò wọn bẹ́ẹ̀ bá wọn ṣe jàmbá ọ̀nà ọmọ wa di yọ wà lásàsí ni o ogun ìdílé ni o ìyáálé ìyá ìní ń ṣe o ẹnìkan kan ò ṣe ọ wọ́n ní kò túbá wọ́n ní kò túbá o bọ́ọ̀ bá ti túbá ọlọ́run ṣìnà fún ọ ìmáṣe òdodo lẹ́nu iṣẹ́ àwa ìròrí wa ni pé Allahu Akbar àmọ́ ètò ọlọ́run ò ní pé tórótóró ni halali bọ́ ọba àmọ́jọ́ lè yí ọ tórótóró tí ò ní dá ẹni halal kò ní pọ̀ àmọ́ kò ní dá sórí aráàmù tiẹ̀ iyì tọ́ba gbà báyìí tó gbé já lọ tó gbé sá lọ wọn ò ní gbé mi fún ọmọ wọn tún máa sọ fáwọn èèyàn pé ó lè ní o ó lè ní ẹ gbèsè fún ó lè ní o jìbìtì ní o ọ̀nà máa di ọ̀nà máa di adébẹ́ kéèyàn ó lóòótọ́ kéèyàn sì níyàyọ̀ kàn lérí ẹnu wọn bá tọ́ bá fún yàn lówó iṣẹ́ ìmọ̀ sínú fún yàn ni níparí ọ̀rọ̀ mi al-istishara gbogbo tí yóò bá ṣe tí ó rò pé òun fẹ́ rí àlàálí ń bẹ̀ níṣẹ́ ọwọ́ lówó ṣíṣe kó lọ lè béèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ti ṣe rí tí wọ́n ní experience lérí ẹ̀ kọ́mọ̀ jẹ́ pé ọ̀ wá da owó sínú bísíǹsì tán lẹ́yìn ìgbà náà lọ́sẹ̀ ṣe máa rí àwọn challenges jọ máa yọjú kọ́kọ́ wádìí ìdí tó wà kìí ṣe pé kò lè wo ṣẹ́ wo ó ṣe istikhara láka méjì ọbẹ̀ lọ́wọ́n ba àfáàgùn òrìnà kọ̀sẹ́ nìkan tó lòun rí náà nìkan ò rí náà ọlọ́nìkan ló rí náà ọkàn ló lè wádìí wò yẹn lọ́dọ̀ àwọn tí wọ́n ti ń ṣe é rí bóòdà sí ń ṣe é má bẹ́ẹ̀ lu o bàbá bẹ́ẹ̀ lu ọbẹ̀ jáde o ẹlòmíì ọ̀wádìí lọ́wọ́ àrògbé àbádùn àwọn ọgbà òun lọ lè ta ọjà níbi tí ò ti ní múùfù òun lè ta ọjà níbi tí wọn ti ní ra àdèṣìṣàrà wọ̀tàlín nítorí bá fẹ́ ṣe kẹ́kọ̀ọ́ rẹ̀ kó yí ọ kọ́ bá bàjẹ́ gbèsè ẹni bá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn kò ní sàbámà man istashara ẹni bá ń béèrè kò ní sàbámà wọn wá bẹ̀rẹ̀ ọba Allah subhanahu wa ta'ala fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ọ̀nà arísìkí mẹ́wẹ̀ẹ́ wa tá a kà yìí kọ́lọ̀ mọ́tàjọ́ sàǹfààní fún wa kọ́lọ̀ jẹ́ agbágbó yé ẹ̀ tàbá gbàgbọ́ yé rẹ̀ kọ́lọ̀ sí lílo rẹ̀ nílọ́run fún wa kọ́lọ̀ mọ́ ṣe ní alubára kọ́lọ̀ mọ́ ṣe ní olùsì tí wọ́n máa ń tọrọ bára kọ́lọ̀ mọ́ ṣe lólè nítorí ọ̀nà owó pọ̀ bá ti jẹ́ alubára ó sì jólè ẹlẹ́kẹta ni kò níṣẹ́ àwọn abẹ lọ́wọ́ aláà fún gbogbo àwọn tọ́lọ́n ti gbéga láàrin wọn ọlọ́mọdé ayé padà wálẹ̀ o àwọn tá ń bẹ láàrin ọlọ́run kó mọ́ wa náà sókè àwọn tá ń bẹ ńsàlẹ̀sàlẹ̀ tá àti ìdíkan sí kan ọlọ́run kó ṣìnà fún wa gbàràtọ̀ ọlọ́run bẹ̀rù ọlọ́run ní má nínú ọlọ́run ọba kò sì mọ iṣẹ́ iṣẹ́ tó sì mọ̀ yìí oyè kọ́ máa lò ó kọ́ wá rí kí ó olójú dáadáa iṣẹ́ tó bá kọ́ gbìyànjú kó pọ́ mọ́ o bọ́ bá ṣiṣẹ́ kíṣẹ́ fáwọn èèyàn òsì náà ní padà já o iṣẹ́ tó bá wá mọ̀ sọ fún wọn kọ́ mọ́ o ọ̀ndà lọ́ọ́ máa ń ṣe wọ́n gbé ní sáwọn wa ọwọ́ ń tú ọjẹ́ gbèsè ọ̀dà arábọ̀ àwọn yẹn lọ́rùn wọ́n fọwọ́ sí fún rẹ̀ nítorí ọba máa ń ṣe oyè sọ fún wọn pé wọ́n máa ń ṣe ọlọ́wọ́n bó mú arísìkì tè wá fún níbi tó fọkàn sí àti ibi tó fọkàn sí àtàrà ìbẹ̀rù ọlọ́wọ́n bá tó lò abẹ́lẹ́wọ̀n aláàkọ́ lọ́mọ́sá ashhadu an la illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.